kúlùmọ̀ yá àti ìkọ̀ọ̀kan ọ̀rọ̀ tí ń bọ̀ yìí wárada bìlì hadithi ó wá nínú hadithi wọ́lá yá àti ìzìkìrò fìlì Qur'an kò sì sí ọ̀rọ̀ lórí rẹ̀ nínú Qur'an. a fẹ́ máa mú àwọn hadithi kan wá báyìí tó dá sí pé ọ̀rọ̀ tó wá lórí ọ̀rọ̀ tó jẹ náà kò sínú Qur'an kò sínú alukur'an fàhálẹ̀ àǹtà mùsọ̀díkù ṣé ọ̀rọ̀ tàbá ti mú wá àmọ́ bí ó lérè pé sọ́ọ̀gbà lódodo sọ́ọ̀gbà ní òdodo ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ rèé o pati mo fi mú àwọn ọ̀rọ̀ yìí wá ń bí báyìí bíi mẹ́wàá kọ́ ni wọ́n ni wọ́n lọ bíi méjìlá ọkọjá méjìlá o mẹ́rìnlá ni àlekà yẹn tán lónìí ohun tó fà á tí mo fi mu wá rèé o tẹ bá sọ fún àwọn tó ní jésù ọ̀wá má wípé jésù ń bọ̀ wọn ò ní kò sínú kùránì nínú èsì wọn nìyẹn wọn ní ẹ fáwọn ní bad tó sọ pé jésù ń bọ̀ nínú kùránì ṣé táàbá ti wá rí báàsì mú wá kágbà kẹ́ ẹ̀ ti rí báàsì mú wá báyìí. ẹ̀ lè gba ọ̀rọ̀ ní ìgbọ́mọ́ àfi tá bá tó rí àyà kan mú wá lórí ẹ̀ ọ̀dà ẹ̀já wa bí wọ́n léèrè béèrè wọ̀nyí ńgbà náà hadithi uwais bunu amir hadithi uwais bunu amir atabi'in aljalil ọ̀kan nínú àwọn atabi'in la mú ọ̀rọ̀ rẹ̀ wáyé wáyé adraka zamanan nabi sallallahu alayhi wa sallam ti bí kánàbí tó kú láyé wọ́n là ń yàrọ̀ àmọ́ nàbí òfojúri tó kú láyé èdè tẹ́sí ń pè wọ́n ní tábì nù torí pé ń bá wà nígbà ànábì ànábì tó sì gba islam lọ́wọ́ ànábì ó wà sọ̀hábì tọ́ ọ bá ti rí ànábì kódà kó jẹ́ mùsùlùmí ìyapa wà lórí pé sọ jẹ́ sọ̀hábà ìyapa wà lórí pé òun sì ń jẹ́ sọ̀hábà irú ẹ̀ ní nàjàásì àwọn àfáà wà on disagreement lórí pé ṣé sàbẹ nàbí kì í sàbẹ torí pé ọgbà ìsìlámù tòótọ́ àmọ́ kò láǹfààní àti ránà ibi sójú táwọn méjèèjì ti kú sáàlì wá pè ní sọ̀hábì pípẹ́ tá pè ní sọ̀hábà ẹni tí ó bá ẹnì kejì rẹ̀ tí wọ́n jọ sẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí wọ́n jọ kọ́wọ̀ rìn so kò bá nàbí kọ́wọ̀ rìn rí ànábì kẹfà yẹ kó ní yẹn so tiẹ̀ tó wà clear and tiẹ̀ very small boy ni nígbà tó yé àsìkò ànábì tó tó fẹ́ kú òláyé very small boy wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ni ló fi pè ní táàbì ok now ẹ jẹ́ dára ta àdísì rẹ̀ àná wọn mọ̀ra tó ló kàtọ́ àtọ̀dọ̀ ọmọrò mọ̀ kàtọ́ kọ́ọ̀lù ọ̀sọ̀ pé sẹ̀mí ìtò rọ̀ṣúlọ́lọ́ sallallahu alaihi wasallam mo gbọ́ tí òjì sí Allah sọ pé ìyá àti ìyá alaykum Uwais ibn Amir ànẹ́bí sọ fáwọn sàábé rẹ̀ àwọn tí ọgbà ìsàmù lọ́wọ́ àdúgbì tí wọ́n rà mẹ́bí sojú ànẹ́bí ní Uwais ń gbọ́ wà á báyìí no one know Uwais then no one ànẹ́bí gan orí wọn ò mẹ́rin tí ń jẹ́ Uwais ànẹ́bí wa ń sọ fún ọ pé Uwais ń bọ̀. Kuwait máa àmúdáàdì ahli Yaman yóò tó bá ti bẹ̀ wá pẹ̀lú àwọn ikọ̀ ogun ilẹ̀ Yaman ni wọ́n wà àwọn àmúdáàdì ní subsidiary soldiers tẹgbẹ́tẹ́ bá fẹ́ lọ sójú ogun àwọn yẹn á wá láti wá ṣèkùn lọ́wọ́ fún the main uh, soldiers ok so Kuwait ọmọ Yamani ni yóò fi wá dàgbà yóò wà bá àwọn ikọ̀ ọmọ ogun tó fẹ́ kún ọmọ ogun míì lọ́wọ́ min murodin yìí orúkọ ẹbí rẹ̀ ni murod so murodi ni fún mẹ́mi nkọ́ra lẹ́yìn náà orúkọ ìran rẹ̀ olùkọ́ra ọba nàbí ti ń pìtàn rẹ̀ ànàbí òsì rírí. àtọ́bá rí rí tàbí ni wọ́n pè náà sọ̀hábí ni wọ́n pè kò rí rí ẹnìkankan náà sì rí rí lásìkò yẹn ọwá ni wẹ́sọ̀mọ ámìrù láti inú ẹbí murad láti inú ìran koran káàmì ẹbí bárọ̀sùn wẹ́sì yìí adẹ́tẹ̀ adẹ́tẹ̀ ni fàbára àmínihù ilà mọ́ọ̀dì àdírìhàmì ìdẹ́tẹ̀ ara rẹ̀ ó sì wòsàn ó wá sẹ́kù òdiwọ̀n owó díríàmì bí owó kọ́bọ̀ tànájọ́hùn báwo la níbi ìsèmọ̀ gbogbo tó ń sọ yìí kò rí rí báwo ló ṣe mọ̀ràn rẹ̀ báwo ló ṣe mọ̀ padẹ́tẹ̀ ni báwo ló ṣe mọ̀ kó wòsàn. but level pé ọwọ́ aṣẹ́kù wọn díríà ní tí yóò wòsàn lára rẹ̀ láhùwà àlìdà ó sì níyà ó wà bí àbárùkùn ó sì máa ń ṣe dáadáa sí ìyá rẹ̀ láhù àkàtàmì alàlọ́ì ìwáìsì tó bá sọ pé ọlọ́run ọba ò mo fi orúkọ rẹ̀ bẹ̀ ọ́. nǹkan báyìí ló fẹ́ kó o ṣe láàbára ọlọ́run ó sì sọ nǹkan náà di òdodo. fàìnìsítàtàn àtà àyẹ̀sẹ̀k fìrà lápá àdébì wa dojú ọ̀rọ̀ kan umaru tó gbàdí tiwa umaru lóòótọ́ yẹn pàtàkì ní ọlọ́dọ̀ ọlọ́run àmọ́ bá pàdé wáìsì láyé tó láǹfààní kó sọ fún pé dákun bá mi tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run fáfún àlè ṣe bẹ́ẹ̀ o. mo bi jagunlabi léèrè pé sọ́ọ̀gbà àdìsí gbọ́ ó ló ń gbàgbọ́ ó àdìsí wẹ́ẹ̀sì gbọ́ kò sì gba àdìsí isa gbọ́. ọ̀rọ̀ táwọn ẹbí sọ nípa wẹ́ẹ̀sì yìí ó sì padà tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ànẹ́bì ti kúrò láyé tán ayé di ayé àbúbákiri táyẹ̀ bá ti wá wá sí hajj tàbí wá sí umura umaru wa lọ́mọ pariwo ayina uwa isibunu amir murodin koronin kò sọ́pọ̀ ń jẹ́ sọ̀hábà títí ó fi rí Uwais tó bá ti lọ́gun àwọn yóò ní à Uwais ó wà létí ń jẹpá fún ó wà wọ́n fi ìlú kìí ṣe èyàn tó rí ṣe ó jẹ́ lọ́gbọ́n ẹ̀ ó ní o à ní mẹ́kà títí tó fi wá wá pẹ̀lú ọmọ ogun yẹn báyìí bí ti sọ gẹ́lẹ́ náà lọ́rọ̀ padà wá rí ànábì wá sọ pé Jésù ń bọ̀ ọwá ló gbọ́n mi wọlé ó sì lọ gbà níbí gbọ́ ọgbà ìwà ìsùgbọ́ pé ìwà ìsùgbọ́ ń tòótọ́. But the unfortunate aspect of ọ̀wáì mo láti sọ ni pé wẹ́ẹ̀sì náà kú láyé tán àwọn èèyàn ń bá lọ dá ìwà ìsíyà sílẹ̀ wọ́n dá ìwà ìsíyà sílẹ̀ ní abẹ́ Súfí so lónìí tẹ́ máa ń kọ́ ọkọ̀ àwọn sufi ayé ọgbọ̀ sofiya uwaisiya sofiya uwaisiya. sẹ́rí sufiya sufiya òrìjínálè wọ́n bẹ̀rẹ̀ lórí zuhud ìráyésá uwaisi gbajúmọ̀ pẹ̀lú ìráyésá gbogbo àwọn àpá àtàn bá ti gbajúmọ̀ lórí èdè ìráyétá làwọn èèyàn máa ń sọ wọ́n di súfí wọ́n máa ń sọ wọ́n dóòsà omi tí wọ́n á dà sí ẹyin di ẹ láàánú kọ̀mọ́láwo wẹ́ẹ̀sì mùsùlùmùn lẹ́sà di súfì ànábì ìròyìn ẹ̀ kò fi tàṣọ́wùfù ròyìn rẹ̀ àgbẹ̀ntọ́ ọgbẹ́mìlẹ́nu tó fi sọ pé lọ́wọ́ sáré bí pé wẹ́ẹ̀sì súfì ni ìyẹn báyẹn hadith mi tó rẹ̀ hadith ukaasha hadith ukaasha hadith ukaasha alladhi kana min alladhina yadkhuluna aljanna bighayri hisabin ẹni tó wà nínú àwọn tí ó wà nìkẹ́ náà láì ní ṣe ìṣirò iṣẹ́ bá a ti jókòó yìí gbogbo wa láti ìṣirò iṣẹ́ wa. gbogbo wa láti ṣe lóṣẹ wa. ẹ wá máa gbọ́ àdìsí àdìsí ti wáìsì yẹn sọ̀yí muslim ló gbà wá àdìsí ọ̀nkáṣà bọ̀kọ́rí àti muslim ló gbà wá ẹgbọ́ bó ṣe lọ. àní abi huraira radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam yẹ́dùkùlù min ummati àlìjánná sàbọ̀ọ̀nà alifan bẹ̀gbẹ̀rẹ̀ ìsáàdì nínú ìjọ mi min ummati nínú ìjọ mi àwọn seventy thousand wà direct láì sí kìlómù one naira àti two naira báwo ló ṣe lu àná tó fi dòní ọwọ mbolotiri bàtà no account. no account reckoning fún wọn they are seventy thousand seventy thousand yẹn kì í sàwọn sàbẹ̀ nìkan ló wà láàrin wọn o ilẹ̀kùn rẹ̀ ò tí ì tìdí sí yìí o kó tó gbọ́ yìí o ilẹ̀kùn rẹ̀ ò tí ì tì o àmọ́ bóyá ló wà nù wọn. àtúrò ní condition ó ní májẹ̀mú. èmi mọ̀ kémi ò sínú wọn èmi mọ̀ ó ní àṣọ fi pé ọ̀fẹ́ ni ni kìí sọ̀fẹ́ ìṣirò sẹ́rọ̀ ò lèmi tọrọ ìṣirò sẹ́rọ̀ ọ̀rùn ìsáàbà ń yẹ sí rọ̀ pé ní tèṣirò kò sọ̀gbẹ́ àmọ́ ìsáàbà ń yẹ sí rọ̀ ìṣirò pé padà àfojúfòyùn àfojúfòyùn ìtẹ́mi tọrọ nù torí seventy thousand yìí íńtánẹ́ẹ̀tì kéka lórí nǹkan gbẹ̀ka lórí ẹni tí ó ṣe kò ní jẹ́ nìkan tó rẹ́líbáǹtì láwùjọ kò ní jẹ́ nìkan tó rẹ́líbáǹtì ka rẹ́líbáǹtì ìyàwó kà rẹ́líbáǹtì dọ́mọ kò ní jẹ́ nìkan tí tó ní fọ́nṣàn kankan tí ń play nítorí pé táàrẹ̀ bá mú pọ̀pọ̀lọ̀ lóògùn pọ̀pọ̀lọ̀ fẹ́ rúkúyà yóò ní ìtàn bá lè kúkó wò náà ni ẹ̀ ń gbòsìkà sí pé àìsàn rẹ̀ kò díyàwó lọ́wọ́ kò níyàwó kò bímọ kò lẹ́nì kankan kò sì sóbì kankan tí ó sunkún rẹ̀ sẹ́wọ̀n pé ó ti ẹ̀sọ́ wá rí bẹ́ẹ̀ ṣé báyìí <laughs> Ah, eh, wọ́n ní kí ní kan dùn eh, kan jẹ jìnà ah, náà láì ní ah, eh, náà ni ó tọ́ọ̀ tọ́ bí tẹ́ ọjọ́ kan lè ṣe ọmọ bí àwọn olóṣèlú sọ̀rọ̀ sí ọ ẹgbẹ́ wọ́n wá ṣe rúpíà fún yí àdíkí ní ṣe yí máa ti báyìí ẹ lọ ṣe rúkúyà o o ẹ mọ sọ níbi ẹ di okú ọ̀sán gan o bàbá yìí ti ṣe rúkúyà ó ti wà disqualified bàbá ti ṣe rúkúyà kẹrẹ ó ti wà disqualified. tí ń ka èyí ò ṣe wà torí ọ̀nà ọ̀fẹ́ kan ti rúgbẹ́ àbáwọn èèyàn ọ̀hún ní ṣe wọn ò sí ní ṣe fún ọ láyé rikún wọn láyé sẹ̀rìkún ọ̀hún ní ṣe rúkúyà bẹ́ẹ̀ wọn ò sí ní ṣe fún ọ ọ gbà pé ìtì bá ń ṣe ọ kọmọ sí ọ ń sùn ọ sí gbọdọ̀ complain ah. sọ ọ lérò pé lèmi fi sọ pé ìsáàkà yẹ sí ìrọ̀ lèmi ń retí lọ́dọ̀ ọlọ́run lèmi fi mọ̀ pé èsì inú àwọn seventy thousand yìí. now bá ti tiẹ̀ ṣe lọ rèé o àrẹ́gbẹ̀ ní 70,000 wọ àlìjẹ̀ náà láì ní ṣèṣirò sẹ́nu jọ ọ̀bẹ fàkọ́lá rọ́jùlù ọkùnrin kan wá pé ya Rasulullah òjíṣẹ́ ọlọ́ọ̀ ó dùn ùlọ́ọ̀hà àyẹ̀jẹ̀ alani minhu bá mi bí ọlọ́ọ̀ pé kó fi mí sínú wọn òun ọ̀fẹ́ ṣiṣẹ́ rẹ̀ ọ̀fẹ́ ṣiṣẹ́ wọn ṣùgbọ́n ní ṣe lọ́kàn nínú wọn bó ṣe bá ṣe rí kan bá ṣe rí nọ́mbà one seven thousand minus one. ثم قال آخر ẹlòmíì náà bá tún dìde fàkọ́lá ya Rasulullah ó dọ̀ ọwọ́ àáyẹ jí ala ní mínú òjìṣẹ́ ọlọ́pàámi náà bẹ́lọ́un kó fi ní sáàrin wọn kọ́ sátàtọ̀kà bí ha òkàṣà sábàkọ̀ kàbí há òkàṣà òkàṣà tí ó bá tẹ́kì ẹ lórí ẹ̀ ó nìkan ló ní àǹfààní sí kó fi àdúrà wọ àárín wọn. ìwọ lọ ṣiṣẹ́ rẹ̀ ni o lọ́ọ̀rẹ́ ṣiṣẹ́ rẹ̀ ni o mo bá arákùnrin léèrè ó lóun gbà bẹ́ẹ̀ ọgbà pé ànẹ́bì lè sọ pé lágbájá yìí yọ wà lìjẹ̀ náà. láì ṣèṣirò iṣẹ́ tó sì já sí pé ohun tí ó ṣe lọ́jọ́ àlìkámà ní ìṣirò iṣẹ́ kì í ṣẹlẹ̀ ní ìsìn ànábì ti ti mọ̀ ọ́ lẹ̀ ó sì gbáyé ohun sì wá gba pé Jésù ń padà bọ̀ tánàbí náà tó sọ àga sí pé nǹkan kan ti ṣẹlẹ̀ sí ọpọlọ nù o. Number three, hadith àdíìsì tó ń sọ nípa àwọn obìnrin tó lọ́lá jùlọ lọ́gbà àlìjẹ́nà jẹ́ àbí súnani ànàsáì àlìkúbúrọ́ wà musnad ahmad nínú súnanu nasa'i nílá àti musnad mam ahmad an ibn abbas kọ́ọ̀lù látọ̀dọ̀ ọmọ abbas ó sọ pé khatta rasulullah sallallahu alayhi wa sallam fil ardi àrídá àtà kùtù ànábì jókòó láàrin àwọn sọ̀hábà ọwọ́ apá ìdá mẹ́rin báyìí one two three four kọ́ ọwọ́ ní tẹ̀dírù nà máa há dá ẹ máa ń tí mo fà yìí ẹ máa tó dúró fún fàkọ́ọ̀lù Allahu wa rasulu wa àlà wọ́n sì fèsì pé Allahu àtòjíṣẹ́ lónímọ̀ jùlọ fàkọ́ọ̀lù sallallahu alayhi wa sallam ànábì sọ pé ìlà yìí afdalu nisa alijanna àwọn obìnrin tó lọ́lá jùlọ lọ́gbà àlìjánà Khadija bintu Khuwailid first wife ànábì nìyẹn wa Fatima bintu Muhammad first daughter ànábì wa nìyẹn wa Asiya bintu Muzahim ìyàwó firaona nìyẹn ìmúra àtú firaona àyà firaona wa Mariam ìpùnàtú Imran àti Mariam ọmọ Imran ìyá Isa rọdíyàlọ́wọ́ àníhùnà ajmain àwọn obìnrin mẹ́rin the best women in the paradise ìyàwó tí o sínú wọn o now ànẹ́bì tó mọ̀ pé obìnrin mẹ́rin kan ló lóore jùlọ lọ́gbàlì kan náà tálíkì àmú òsì tí ìṣẹ̀lẹ̀ ọwá ń sọ ohun tí ó ṣẹlẹ̀ ṣáájú àlìkìyàmọ́ ọ̀hún ọwá lóòtún gbà á gbọ́ ní tí ó ṣẹlẹ̀ nígbà tálìkìyàmọ́ bá ṣẹlẹ̀ tán ó sọ ọgbà á gbọ́ àmọ́ tí ó ṣẹlẹ̀ ṣáájú kálìkìyàmọ́ tó ṣẹlẹ̀ ọlọ́ọ̀gbà á gbọ́ dájúdájú ojú ti fọ́ kó tó fáwọn.